تأثير على موضع تحويل تأثير العقيدة الإسلامية كما العلم رحمه الله تعالى في كتابه هنا من سبل العبادة ممكن أن أوهام العبادة jẹ́ káwọn ẹni tó tún lè bí ìròyìn ìdájà ìyàtọ̀jà lọ́wọ́. Ipa tí wọ́n ti lọ káwọn ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ tó lè ìdájà àti káwọn àwòrán ìdájà. Ẹ̀sọ̀ ẹ̀ka náà ni wọ́n ti lẹ́ ìgbọ́sẹ̀. tàbí ti bọ́ gbọ́dọ̀ kàwé tó ti rẹ̀ ìbáadà àdínù oúnjẹ ẹ̀sìn. wọ́n sáré ti sí lọ́wọ́ ju sọ̀lá rẹ̀. àwọn tó wá kàwá bá tó rẹ̀ ní káàkiri ńlágbà ló tẹ̀lé nílẹ̀. àrùn ìgbà àgbà ìrìn títí bí àwọ̀ gbígbà ó ní oúnjẹ ìbára ọkùnrin tó mọ̀ sí islam á lè rí i lọ á tó ta sọ yìí ìjọsìn tó lè rí ìpìlẹ̀ rẹ̀ tó yà wọ́n gbogbo ọ̀rọ̀ tó pàtàkì tó lè ká mọ̀ dáadáa sí ó dúró ó sì lè rí ọ̀rọ̀ tó pàtàkì. Thank you lórí alákọ̀ọ́kọ́ la wà ní nǹkan ọ̀fẹ́ ti ṣe náà àṣetọ́nà ń pa ọ́ ìpè láti ọ náà nítorí ọ̀fẹ́ ti ń gbẹgbẹ lọ́wọ́ gbọdọ̀ fẹ́ràn rẹ̀. ọgbọdọ̀ fẹ́ràn rẹ̀ ọgbọdọ̀ kó ìlà kan nítorí ọ̀fẹ́ ti ń gbẹ́kẹ̀kọ́ náà. ọba kó ìgbà rẹ̀ nígbà tó ń fún ọlọ́run nípa ìgbà rẹ̀ nígbà ọ̀gá ẹ̀ tọ́kọ̀ kiri ọ̀gá ẹ̀ ọdún ní ọ̀wá tó ń sìn. ìwà àwọn sọ́tà ń ṣẹ. kejì àwọn sọ́tà ń náà wà nínú. nígbà tá a tẹ ẹ̀ ta láìpẹ́ ẹ̀ ẹ̀ kìtà bá láìpẹ́ ẹ̀ báwo bá ń di kó ń jọ lórí àmì dáhùn ló rọ àti láìpẹ́ ẹ̀. Ètò wa jẹ́ kí ìkẹyẹ tàbí ìkẹyẹ kó gbó dáadáa. Nígbà tí wá ìyá máa fẹ́ ìtàn báwo ni bá mọ̀ ní ìgbìmọ̀ ìyẹn ìpadà kó ìlà Ẹ̀sùn ìwọlé tó ní ọgbà. ó sì tún ọgbà ńlẹ̀ alẹ́ ló fẹ́ràn rẹ̀ àbí èsì rẹ̀ wà padà pa ẹ̀ tó tó lójú pa tó bá dé lọ́jọ́ ìbò àwọn olùkánù lórí ìdókù wọn bá wà bẹ́ẹ̀ ni ó tún ọkọ̀ pa nínú àwọn èjì náà àbọ̀dá ayé bọ̀dá ní sàwáà. Ìyá ìtẹ́tí mo ń ṣe yìí agbára náà wà lórí rẹ̀. Èyí ti ń torí kọ́nà ní ojú sáré tẹ́lẹ̀. Àtùbálẹ̀ tẹ́lẹ̀ rọrùn àbí? Àwọn kàkíbù tó àwọn ìjẹ́bí kò lè jẹ́ ọ̀nà ló ń jẹ́. Ẹlẹ́fẹ́ wà lùjẹ́ náà. Àbí? Ẹlẹ́fẹ́ wà lùjẹ́ náà. Wà láwọn ìyá tí kò lè. مثل الذين خلوا من قبل irú tó ṣẹlẹ̀ táwọn tó ṣẹlẹ̀ àwọn tó wá bá àwọn tó wá tó wá di irú tó ṣẹlẹ̀ tí wọ́n ti ẹ̀yìn tí wọ́n lè wá dìde náà ẹ̀ lọ sínú ọ̀dọ́ àti tó rí irú tó ṣẹlẹ̀ táwọn náà lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ̀ lọ́mọ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n ṣàfihàn àtà ọ̀dọ́ ọ̀hún àtàrà ní ọ̀dọ̀ aráàlú àwọn àìsàn tí wọ́n àìríjẹ àìsílùbà wọn. gbogbo tí wọn bá wà lùjẹ náà ẹgbẹ́ra nígbà ìtọ́jú ìdí ni wà lùjẹ náà ọgbọ́dọ̀ mọ́ra lé sí ìlera bẹ́ẹ̀. ìnira táwọn sáré wá ní yọ sí ní àná ní àkọ́jú ti wà. ìnira táwọn sáré rí ìnira tó lè tẹ̀lé ni. àmọ́ àlọ́ yìí ìnira sọ yìí ó bá ní àwàdà ìrìn àìsàn tó lè ní ìgbà ní ìbára lórí ẹ̀ níwọ̀n jẹ́ òtórí ẹ̀ wà pẹ̀lú ọ̀rọ̀ ìyẹn ó bá ìdílà nígbà bàbá ọmọ ọlọ́run ló dé bíi ṣe mú wàá rí kan ẹ pàṣọlá rẹ̀ ilé ẹ̀sìn ìrìn tí ó ti ọba bí ẹ̀sìn ìrìn tó pọ̀ sí o ọ̀rọ̀ rẹ̀ sì nígbà níbi ìrọ̀ ọ̀rọ̀ tó tó ilé ìtọ́jú kí ni ọ̀pẹ̀ òun lẹ̀ bí gbogbo àwọn ìgbà ìyẹn ti obìnrin lẹ̀. ẹni máa sọ fún mi bàbá ń kú fún ọ̀rẹ́ mi nígbà wọ́n lè parí tí ó bá dàgbà tó a fọlọ́ ìmọ̀lẹ́ tó máa ń fọwọ́ tí ó bá tó lè ẹwà ẹ̀rọ jáde sankafawa mai kakoyi eh kan tó àwọn òbí rẹ̀ ń dá àwọn rẹ̀ lórí wọ́n ti súnmọ́ wọ́n ti súnmọ́ àjọ ọ̀rọ̀ kúnlẹ̀ wọ́n á jọ́ sọ́wọ́n rí ètò ìjọba òmìnira sábà ilẹ̀ ọdún ti di ẹ̀yìn ó kẹ̀yà àárín ọ̀dọ̀ rẹ̀ ọdún ti di àbẹ̀dẹ̀ lọ́wọ́ tó bí ẹ bá dá àgbà tó bá dá lóko ń bẹ̀rẹ̀ àpò fún ọ ó máa ń gbé kí ọ wá nínú ìlú kó jáde ẹni wá sí náà bàbá fẹ́ máa lọ sí bàbá ń fà ìdí nípa mi báyìí ń fà ìdí ọdún wa dàgbé bàbá náà wà lọ sí láti wò ẹ̀rọ kó gbọdọ̀ sí wà dé sí èsì àgbákò lè fi ọ̀ fáì ìjọba tó lé ní ilé kí ni báyìí fẹ́ fi fáì sí pẹ̀lú èyí rẹ̀ àkókò ẹ̀wọ̀n òun wọ̀ ẹ̀wọ̀n ọ̀rẹ́ mi lẹ́nu ọ̀rẹ́ mi àfẹ́yìn lápọ̀ rẹ̀. Ẹgbẹ́sẹ̀ ọmọ ti ọ̀pá ọ̀pá ìdè ẹ̀ wáyàwó àti bọ́làbó ìwáyàwó ọ̀pá ọ̀rẹ́wó ní ó ti lọ bú bá oṣù mi. Ó bá tún ní wọ́n fi mẹ̀ pé jẹ́rìí tí wọ́n kàwá àbàbà. Wàyà wàyà wàyà wàyà wàyà mọ́lá ẹ̀kọ́ àbàbà oníṣe oníṣe àwọn nǹkan méjì ṣe pàtàkì púpọ̀ àgbẹ̀lẹ̀ ìta ẹ̀sìn pàtàkì níbi níta bá fi ń ṣe náà gbogbo níta bá fi ń ṣe ẹ̀sìn àyè ti dé ìfẹ́ sí ní o gbogbo àti tọ́lọ̀ bá ti di tọ́ ẹ̀sìn ní fún ọ kọ́dà ìṣẹ́ kan sí ibi ọjà àwọn àti àbùkù náà ní o òun náà wọ́n jọ ó pé afáàlú lọ báyìí kí ló ń kí ni ìjọba ti sàn sí ọdún yẹn bí ọdún ti náà ní o ẹ ojú ọ̀nà sí ilé yìí ọ̀gbọ́dọ̀ tó rí pé ìjọ tí ò lọ́bẹ̀ kó rẹ lọ́nà béèrè ọ̀rọ̀ ọmọdé ti mú. à ń kà jẹ̀mọ́ wàlà fún ta wáṣídà ní. ní ìmọ̀ bọ́lá náà bèèrè àjọ ọ̀sán àpá tàbí ọ̀sán àwọn àtàbí sọ bẹ́ẹ̀ jẹ̀mọ́ ni wọ́n ná jẹ̀mọ́ tí ọlọ́pàá tó kálẹ̀ ní ibà yìí أنت جماعة ولا كنت وحدك فهو اللي كان يقول لك أبدي وقولوا لي من حاجة هذا السنة والجماعة جماعة اليوم هذا هو اللي كان يقول لك Wọ́n sọ èka yìí ṣùgbọ́n àti ìlú ìjọ tó dáwọn ìdúgbò náà wà láyé bẹ̀rẹ̀. So àtiwá sàlàyé ọ̀rọ̀ ìta ń sàlàyé lọ́wọ́ ọ̀rọ̀ Mùhàmmad Ọlọ́dúnrún. Wọ́n ní ìjà láti sọ ìjọ́ tó kò ní ìjà ẹni tó lọ ní olùdarí tó bá kó tòkó tí wọn kò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe tó ní di ọlọ́ yóò yóò lọ́wọ́ ti rà yìí ẹ́ olùsọ bẹ́ẹ̀ bá tí wọn á ní di ọlọ́ ní ọlọ́ ẹni tá a ní kẹ́ ẹni tí ó ká máa ṣe tí mo bí mú ẹ́ àní ṣe ẹ wọ́n mú mi ní bá láwọn ní di ọkọ rẹ tó ní tó ní di ọkọ rẹ ìtọ́kọ̀ bá ṣe sí ìdí في الخلع والخلفاء والعلم ولذلك المتفقين في تفقين في الانتابات الكلام عبد الله ẹlẹ́ẹ̀kejì ìtàwọn ẹlẹ́ẹ̀kejì ìtàwọn ẹlẹ́ẹ̀kejì náà agbọ̀dọ̀ níbẹ̀rẹ̀ àti gbọdọ̀ ní ìfẹ́ wọn ọba kan tó láti ọlọ́wà náà. Ìwà ní gbà ẹni tá a lá nífẹ̀ẹ́ sí àmọ́ wá ṣe tí kò fẹ́. Àwọn ni ọ̀gá ìfẹ́ ń bá mi ìlà ó tọ́ ó sì dá púpọ̀ ẹ̀rù ọ̀run náà ẹgbẹ́ sí náà. Àyíká tó sọ aláyé omi ò àyíká ti tẹ́sí rẹ̀ ọ̀pọ̀ wòlé Mùhàmmad Sàlùmá ní ìfàgbé. Ó yẹ kó máa ṣe lókòrò kí làwọn nǹkan tó lè gbé ìṣe ọlọ́run sí lọ́nà. Tí ó sì máa ṣe lókòrò kí ló lè gbé ìṣe ọlọ́run bá sọ̀rọ̀ lórí ìlànà wọn. Nítorí náà bá bí yóò tí àwọn ọmọ ìwé máa sọ pẹ̀lú fún wa táwọn ọmọ ìwé ṣé ẹ̀sìn ní àwọn orílẹ̀-èdè báwọn náà ti bèrè bí àwọn ìlú bẹ́ẹ̀ láàbá lè rí ní sábà ti rí bí wọn adésúnmọ́ wọn o táwọn bá kọ orí pàtó wọn náà kí ló ń pàtó wọn náà kí àwọn kan tí wọ́n ṣe wọ́n ṣe àwọn kan kọ̀ọ̀kan pé lórí yóò gbé ìdí ọlọ́pàá kan wọn ni ìdí ọlọ́pàá tó ti lọ́pọ̀ ní ìfọ̀rọ̀ wọn. sábà ti ní ìgbẹ́ nípa fẹ́ ṣe ìjọsìn ó ti gbé ọ̀nà àdáadáa kò sí ìgbó ìgbà ya àwọn tó ti máa ló sọ̀rọ̀ láwọn ọlọ́run pé wọ́n tó kúrò ọdún tó lẹ́nu ìrìnlẹ̀ ẹ̀sọ́ sọ́kí ní. àwọn tó ti máa wọ́n wọ́n náà pa sí pé ẹ̀dùkọ̀ sọ́kí. tẹ́lẹ̀ tó ti ọ̀rọ̀ àtẹ́jọ́ pọ̀ sí àtẹ́jọ́ tó ti kú sí ìtumọ̀ rẹ̀. nígbà pàdé ẹ̀dùn oṣù tó kù ẹ̀ pọ̀ sí ìtẹ́lọ́kùn àní ká ṣe nǹkan tí ó sọ àrùn ní ọjọ́ ọba kó a ti lè kú a ti lè kó a ti lè kó gbogbo ẹ̀rọ láti ń sáré a tẹ dáadáa dáadáa ń sáré ó yá ọ kò yá ọ gbogbo tó bá kú ọ èlò lẹ́sàn-án one one thousand years ní sáré ọ sàdó ọ dùn ọ bọ́lá ní ìjẹ́ káàdì àwọn tó kó láwáyé wáyé ọjọ́ parẹ́ ọ èlò lẹ́sàn-án hundred thousand years ọlọ́kọ̀ fi àti ìgbìyànjú ẹ̀rọ lọ. wọ́n ní tábà káàsì àwọn ó kọ́ dandan fún ẹni tí ó fẹ́ ṣe náà ó kọ́ oṣù lókòrò lórí àwọn nǹkan tí yóò fa ìfẹ́ ọlọ́run ó yẹ kí ọlọ́run wá kúrò ní ọkàn rẹ̀ lè sáàtúrò láwọn sàáàdà ìdílé àwọn àpẹẹrẹ yóò sórí ayẹyẹ ومن هذه الأمور náà nǹkan wọn lè yìí sábà ń ṣe wọn ìdí ká ní fi ọlọ ìdí ìfi ọlọ òkú ní ìlú wa àdáhù àdúrà wọn gbọ́dọ̀ ju àrùn ìmọ̀ àwọn àwọn ọ̀sán tó bá àwọn ènìyàn wọ́n mú ìwà ẹ̀rọ tó ti fẹ́ kí lè fẹ́ fẹ́ kí lè fẹ́ ìlú wa ọ̀rọ̀ máa ṣe. nítorí pé bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa sí àwọn àìsíra yìí ìjẹ́ni ọlọ́run ọba tó lábẹ́ ṣe kò lọ́run bẹ́ẹ̀ ìjẹ́ni ọlọ́run láyé tó jẹ́ lórí àkọ́kọ́ tí wọ́n ti ju àgbègbè gbogbo sọ́nà ọba ọlọ́run àlejò ètò tó lọ́wọ́ bá ní ọ̀rọ̀ haramu nínú ìgbìmọ̀ yìí jìnnà sí tó kí ni wọ́n ṣe àwọn kan wọ̀nyí. ẹlẹ́ẹ̀kejì alẹ́sà nínú wa fẹ́mi rẹ̀ dáadáa. ọ̀pọ̀lọpọ̀ ìbáda dáa sí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọn ní wàá fẹ́ wọn ní wọn fẹ́lá. a ní ọ̀rọ̀ rẹ̀ àìsàn tó yẹ kí ìgbẹ́ náà fẹ́lá. kí ni wọ́n àwọn fẹ́lá yẹn. a ní àwọn àwòrán èèyàn a sì láwọn àwọn ìgbẹ́ nọ́fílà àwọn ìbádà kan ti ọ̀rọ̀ pé nọ́fílà làwọn tẹ̀ tẹ́lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ràn yẹn bí àwọn àkáwùtà mọ̀ ṣe àkáwùtà ọ̀la káàrọ̀ sọ̀bá ọ̀káàrọ̀ mọ̀tá gbogbo àwọn nǹkan bàtà ọ̀gbọ́n wọ̀nyí àwọn nǹkan tó lọ́wọ́ bá òun ti yọ ọ̀rọ̀ yẹn lé wa lórí àbójútó قلنا نور أما في شرع هو إمام خير أفعل الإنسان منه أو من أحكام قومه بإسلام قومه دولة ومن أهمها إن أوقفك إن أقول الغافل سمعوا أو قراءة كلام الله تعالى بتدبر إذن إن أوقفك ní àwọn tó jẹ́ náà wá sí kí èso ọ̀rọ̀ yẹn ìmọ̀ ọ̀pọ̀ àbájáde. Èyí tó bí àjùmí kí èèmọ̀ ká ló wà hàn. Wọ́n ká ló wà dáadáa. Ìtajà pò. Wọ́n bá ń sàkóra lè rí ọwọ́ àmọ́ràn ló sì kù máa rẹ̀ sínú ọlọ́run ní. Òṣìṣẹ́ ìgbà tó bá ti ń sàkóra hàn. Tọ́ọ̀rọ̀ ní ọba wọn bọ́bá kalẹ̀ kìíní sọ kalẹ̀ dìbò tẹ̀jìdì ìdùnnú mi lọ bá ọtúmọ̀ àgbọ̀ ní ìdùnnú ọ̀sẹ̀rẹ̀ yìí nígbà tó kalẹ̀ náà àgbọ̀ tó hàn sí ọ tọ́rọ kalẹ̀ yìí àgbọ̀ tó tó hàn sí ọmọ ẹnu mọ̀ sí ìgbà tó lẹ́nu wà nínú rẹ̀ lẹ́yìn tó lọ sí àbá. àbí kó lẹ́yìn tí ẹ máa gbọ́ èyí tó fi gbọ́ ọ tẹ́ẹ̀fì ń gbọ́ àwọn orin tó rí ọgbọ́n kan ọgbọ́n dáadáa gbígbọ́ rẹ̀ náà dènà bá sí àbábọ̀ wọ́n sọ̀tọ̀ àmì mẹ́sìkì o wọ́n sọ̀tọ̀ àmì mẹ́sìkì ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí wọ́n sọ̀tọ̀ àmì mẹ́sìkì o wọ́n sọ̀tọ̀ mọ̀ ẹtí ti jẹ́ lọ́wọ́ fún wa fún ẹ̀kọ́ hàn ìtàkùn lọ́wọ́ lọ́fíìsì máa ń pè kúrò tó fi yọ̀dù wa ó ti sọ ó ti fẹ́ gbé kúrò àti kíkó fẹ́ni ó ti tì í ọ̀rọ̀ ìgbà ni wọ́n bọ̀ ọ́ máa ń lo ní tọ́mọ bá sọ̀rọ̀ kápẹ́ńtà ìṣe kápẹ́ńtà yẹn lọ́wọ́ ọ̀pọ̀ àti ìlà àti ọlọ́àmọ́ ìṣe wọn àwọn máa ń gbọ́ ni wọ́n dàgbà àti ẹ̀kọ́ ìgbọ́ tó fẹ́ láti lọ àwọn kan máa fi ètò wáyé wá nínú èyí wá nínú máa lọ. afẹ́kọ́ máa gbọ́ hàn ọmọ wa ronú sọ. wa ni bá dá ọ. bá yẹ wá àwọn báwo ni wọ́n ti san fífi náà ẹ wọ́n wá lọ́wọ́ wa pẹ̀lú wa abdulrasaq abdulrabi aláwo abdulrasaq wa wa sọ̀rọ̀ bá abdulrasaq fún wa wọ́n ti fífi náà àwọn sáàtì kan wọ́n ti fún un lórí ọjọ́ wa gbọ́ gbọ́dọ̀ bá ara yẹn wa ti rẹ̀ wa gbọ́ tó lọ sí ìyá ọ̀wá rẹ̀ ní fún ìdíje tó gbọ́. Ìgbà tó wà ní ìṣe àpàtì mọ́ ọ̀rọ̀. Àwọn ọmọ gbogbo ayé wọlé máa ń bẹ́ẹ̀ sí ìkì. Owó ìlọ ń gbọ́ ọ̀rọ̀ náà ń gbọ́ láyé ọ̀gá rẹ̀. Ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀. Ó yẹ kí wọ́n lè ka Al-Qur'an láti bẹ̀rẹ̀ nípa yìí. Wọ́n máa ń parí ẹ̀ less than three days lọ́wọ́ yẹ ọ̀wọ̀. Ẹni ní bìí. ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní rògbòdàdà ló gba kọ́ọ̀rì ìwò hàn nígbà tí a lẹ́yìn o ló gba kọ́ọ̀rì ìwò hàn wọ́n ìwò hàn ìlà àmọ̀ òní. bẹ́ẹ̀ ni lè fi takò hàn nípa àti kúlìbà gba reward nípa nípa àti kúlìbà gba lájà nípa pé hàràfin kan bẹ́ẹ̀ ta ìkọ́ àdìyí ládàá náà lọ́wọ́ fún wọn lọ́wọ́ àfihàn. والقرآن يلعنه Tẹ̀lé ìwé ní káwọn yìí, bí ọ̀pẹ̀ bá bí ọ̀pẹ̀ bá èyí máa ń rọ̀ ju ìwé ẹ̀rí ìgbà ní ìgbẹ́ mi. Títà bẹ́ẹ̀ ní ìpapọ̀ hàn, bí ọ̀pẹ̀ ń rọ̀ ju ìwé ẹ̀rí yìí. aláwọ̀ ní kí wọ́n ní afẹ́ ọ̀rọ̀ ìsàkùnrin àti ìfọ̀sọ̀rọ̀ àkùnrin kò síjà tó ní láti dìbò ìgbà. wọ́n lọ́wọ́ ìsàkùnrin àti ìdìbò ẹni èdè ọ̀tọ̀ ọ̀tọ̀ lórí ìdìbò ìsàkùnrin. àwọn ìdìbò ìdìbò ìdìbò الذين لا يعلمون أن يرجع يعني ترى إلى فوق wọ́n ti gbé láìsí ní áyú ó ti ní lápò òun ó ti ju kúlé sí bí àní mo owó fídíò kan fídíò ọ̀tá kan ní ọkọ̀ ìyá ìfẹ́ láìsí àpò kan ẹ̀rọ tó bá ti yàgò mọ́ tó bá ti yàgò méjìlá lónìí o ti kan lọ́wọ́ méjìlá ó ti dá sílẹ̀ ó ti dá sílẹ̀ làkàn láti fifty bank two hundred bank ní bí wọn two hundred bank ló ń gbé àtọ́rọ̀. tó nínú nínú nínú nínú nínú nínú méjìlá ní ń bá ìka mi nínú sísọ rẹ ẹran máa dì lórí ti yíyan ẹ nínú sísọ ọba ìsọ rẹ nínú sísọ ọba nínú sísọ ọba ní èrè náà lọ́wọ́ àti àkàdá fún ọ̀fẹ́ tó ń gbé ìlọ̀jà wọn tó fún wa tó fún oṣù tọ́kì fún yín ọwọ́ lọ́sọ̀ọ̀sà ọwọ́ lé méjìlá máa ń ta ẹ̀yìn lè gbé ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn bá ti fi mọ́ ọ̀ tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ tí àgbákò náà lọ́wọ́ àmọ́ tí wọ́n pín nígbà àwọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìkùrán wọn ìkùrán bẹ̀rẹ̀ àrùn. ọwọ́ sá sọ̀rọ̀ wa ọ̀ ọjọ́ sọ yìí ẹjọ́ bá ká gbọ́dọ̀ yé o ìdí tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ wàhálà kò ní orí títà sọ wàhálà àwọn ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán àfàkà ó di sọ́ọ̀lì tàbí yá ní sàfà rẹ̀. Màtọ́sọ̀ nípa kéèyàn ka alùpùpù fẹ́ẹ́ ka òkú. Afáàní ẹ̀rọ bí rí ìpè. Kò dájú ẹ̀rọ sàfà ní gbogbo ohun tó ti kú ẹwà ní ló kọ rẹ̀ lẹ́mẹ́ta ojú fàálù kan. Ẹ tẹ́ra o. Àfọ̀ ìṣẹ̀lẹ̀ mẹ́tọ́ta tó ń bọ́yá bíbí àyè òwò àmọ́ kò yẹ kí òkú òkú kùránì ìbò tó ń lọ bí kò túbọ̀ sí ìgbà pé ẹgbẹ́ lè rí nígbà tó yẹn di adájọ́ èyàn gba lọ́yà lọ́yà ọ̀yà àwọn tẹ́tà náà àwọn tẹ́tà fẹ́ fún kí làwọn ọmọ ẹ̀ṣẹ̀ ìdáwọ̀ náà wọ́n ṣe sílẹ̀ ìgbà rẹ̀ mo fẹ́ gbé kíláàsì yìí wọ́n fẹ́ gbé ìgbà wọn mọ́ wọn ọjọ́ tó bá wọn ẹ bá tọ́kọ̀tà parí kalẹ̀ fún ọ̀nà parí kalẹ̀ fún ọ̀wọ́ òbí ìyẹn owó ń dá fún ọ̀la rẹ yìí o. ó ní ẹja ẹsẹ̀ jẹ́ ní ọ̀kan méjì nínú òfin ọ̀nà ó ti dè fún ohun ètò òwò àkùtẹ jẹ́pẹ́lẹ́ fẹ́ dálé yìí. Àwọn ẹ̀sùn tó sọ fẹ́ yẹn. Wọ́n yà wá dé wọ́n ka àwọn jẹ́sàn òfin Nàìjíríà wọ́n ka òfin jẹ́lẹ̀ kan ọ̀rọ̀ tó dá. Adájọ́ ìrìn àti ìyọ́là náà, ẹni tó ọdún jẹ́ pẹ́ẹ́lú sọ̀kọ́ kò fọ́ bèrè, ó ti rí ìyẹn. Láàánú kò mọ ní ọ̀rọ̀ káàkiri nípò hàn. Ẹnu kò mọ ní ọ̀gbá pé ni wọ́n ti lọ wá wọ́n ti di ọdún ọjọ́ ọ̀pọ̀ lọ. Àfáàní lọ́wọ́ bẹ́ẹ̀ ní ìyẹn ló sáré. Àfáàní ìjọba máa ṣe. Àfáàní ó ti di ẹ̀. Àwọn tó ń fẹ́ jẹ́ ọ̀lẹ́ ẹgbẹ́ mọ́lẹ́ ìlú. Wọ́n ní tiẹ̀ náà kó di ẹ̀ nílé lọ. Tọ́pá ta pé lọ́wọ́ wa. Ọ̀rọ̀ yìí fẹ́ já àjà. Bọ̀tàfà àgbo ìlúkù yẹn. Ṣé ká gbé pé ìjẹ́ bíbí àjà bíbí àkọ́ kò tó rẹ? Wọ́n lọ àwọn ọ̀rẹ́ ló tún sọ́ọ̀tì bí náà. Ó fẹ́ kọ́lẹ̀ bí yàrá mo ti mọ́ ìṣẹ́ ìṣẹ́ ti nàìjíríà lẹ́tí lẹ́tí ṣe business man nàìjíríà lẹ́tí lẹ́tí ṣe ayàtọ̀ àyè ní òpin wọn àwọn ẹgbẹ́ olùkọ́ ti di wọn àjọ sọgbọ́dọ́ nìyí àdọ́dọ́ ní ibú ọlọ́kọ̀ ọkọ̀ ní òtàrí wọn máa ń fún yàn ní ìkó àbẹ́rẹ́ ṣùgbọ́n àti ọdún jẹ tó bá fi kàdé jẹ àwọn àkàdé jẹ tó bá yọ ọkọ̀ àti ọkùnrin èyí tó yẹ tàbí àgbà máa lórí ìjẹ náà bí àgbàfà wa wọ́n ní ẹni wá mọ̀ kò hàn nìka tí ò wá mọ̀ sí ọkọ̀ hàn àfàwọn ní ọlọ́run tẹ ní èyí ẹ̀rọ ó ti já sí ẹ̀rọ tó ní ẹ̀ka àdìpọ̀ ìjà alábàtàkà kò hàn ni o ka ẹlòmí wa mọ̀ kàkọ́ hàn ẹ̀yọ̀ kan láàrin oṣù kan àtọ̀fíjì àwọn tó ń takut warung ini dari bisnis itu kami melakukan ada kalau dia apa kita kalau dia Al-Quran ada kalau dia hujat Allah awalnya dua kita takut dia ada hujat ini bukan hujat Al-Quran dia kata Allah kita kata Allah kalau ini dia dia dia dia dia dia dia dia dia

àwọn tó dalẹ̀ wà lọ́wọ́ nù kọ́dà ní lónìí ìtọ́lọ̀ fún wa dé fún wa dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfẹ́sì àwọn afá yìí ẹ ti rí wọn ti àpá àwọn àkùnrin ní wọn lọ́ta wọn ní kaba wọn lè tọ̀tún mọ́ ní èkó ní ọwọ́ tó ti tó ìjọba ni wọn káwọn ju orí sí ìtumọ̀ rẹ̀. ẹnu mi bí wọ́n gbọ́ wà nìyí ọ̀la àwọn kan ó jì ha iṣẹ́ ti lọ sí wọ́n ti gbalaga àmọ́ ilé kún ní ìtẹ̀kọ̀ tó gbà pọ̀ tí ó ti táwọn lágbára wọn bú kó mú ìfọ̀ orí títí ọwọ́ rẹ̀ kó wọ́n ta ko nǹkan bá ìtumọ̀ ẹ̀rọ ẹ̀rọ ní àpò hàn ọ̀nà méjì ní ìgbà wà lọ́wọ́ ìgbà ìkẹyà náà wọ́n á ní ìgbà wà lọ́wọ́ ìgbà ìwà lọ́wọ́ ó ti já ti lọ́ta àwọn àlejò ọ̀nà méjì náà nìyẹn nínú títí wàá ní máa jẹ́ àwùjọ àyíyọ níbi àwọn ilé ìta kùrá ní ìpàdé níbi ń bọ̀ àmọ́ kò lómi nílò gẹ́gẹ́ ní olú kò hàn kò lómi ọ̀ kò lómi ní ẹ̀rọ mi ó jáwé jáwé lórí mi ò nípa ọ̀mọ́ ọ̀tún ìta àbí kò tó fojú jáde lánà àwọn ilé yìí wọ́n kà wá wọ́n ti mú wa lọ. النبي محمد صلى الله عليه وسلم النبي من إسرائيل القرآن النبي من يمان قال القرآن الكريم wà á ní mo bí ọ̀gá lọ́dún sọ̀rọ̀ alẹ́ mi ò ní sẹ́mọ́ takọ̀ á lásán ẹ fi dúró ẹ kọ́ àwọn kò hàn ẹ máa ka àlùkòrán yìí wà á ní mo bí yìí tẹ́lẹ̀ mi ẹ sì máa lo òfin tí ń nípa kò hàn yóò padà jẹ́ ẹ̀sìn á ìsọ̀ ọ̀hún. Tí ó jẹ́ ẹ̀ka jẹ́ ẹ̀ka tó sì fẹ́ àwọn tó bá tó ní àwọn tó bá jẹ́ alùpùpù hàn. alùpùpù hàn fún ìlẹ̀bí ilẹ̀ ìyá àmọ̀lú náà bẹ́ẹ̀ hàn. nígbà tó hàn náà ọkàn hàn tó wà lóde ní ẹ̀ka ọkàn yìí alùpùpù hàn ló kọ́ láyé lọ́dọ̀ náà torí ká tó lọ́dọ̀ náà láwọn ọmọ kan tó lè gbé kí ìfi ọlọ́ọ̀ kí wọ́n ti gbé ìfi ọlọ́ọ̀ sí ọkàn wa tí ìmọ̀ ti di èké ẹ̀sìn ọlọ́ọ̀tọ́ kan wa tí wàá di tí tó ti lera òun ní káwọn kọ ní kíka àlùmọ́hánì kẹrin káwọn tàpọ̀ àgbàdà áìsílẹ̀ yìí káfí náà gbọ́ ìlọ́lá ìpadàbọ̀ àdàbò bẹ̀rẹ̀ wà lórí ọ̀rọ̀ àmọ̀ òun ní kàńtà ní ọ̀gá orí àdúrà orí sí. ẹ̀yin ló ń tọ́ ẹ fẹ́ yàwọ̀ kọ́ náà àwọn káfí àwọn yẹn fara bí àwọn yẹn wọ́n àbí àwọn tí wọ́n lọ àwọn tí wọ́n lọ ka wọ́n lọ kẹ́kọ̀ọ́ ìsìláàmù fún ìsìláàmù èrò ń dà lọ́sẹ̀ ìtàkùn ìsìláàmù. Báyìí wọ́n ti dáhà fún àwọn oníjọ́ ìwà ìjà dáadáa ìlà àwọn ìjà dáadáa ni. Àwọn ka àlùkùnmáàlì wọ́n kà ní ìjà lẹ́yìn wọ́n fi pọ́ìntì yìí pọ́ìntì yẹn gẹ́gẹ́ òun náà fi dáhà ìjà ìsìláàmù àwọn ilé ìjẹ́gbẹ̀lẹ́ rẹ̀ ẹni tó ká lọ́wọ́ ní ìgbẹ́ ìgbẹ́ rẹ̀ wọ́n ti mọ iṣẹ́ ní ṣe tó lè fi mọ́ ní ogun dáadáa wọ́n ti mọ iṣẹ́ ní ṣe tó lè fi mọ́ ní ogun rẹ̀ kó lò àwọn ìṣẹ́ tí a ti mọ́ ní ìmọ̀ ní lò ló wà tó wà ní ìdí ní ẹ̀sán táwọn ìpàwọ́ ìdíwáyé òsì ìmọ̀ ní òsì máa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ bàbá jẹ́gbà lórí ìgbà jẹ́gbà lórí lọ akọ̀ǹkà lórí gbèrè ibi mọ́ ìta ń gbé káàkiri ìbálòpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlùkò láti yẹ kò sí nǹkan mọ́ bí ti gbà tán sí èdè ìjàgbèjà wọ́n ti gbà gbà láti gbà lọ́nà lọ wa á kàkiri ìyá wa ni. súnmọ́ àdúgbò ló ti gbà gbèrè gbèrè tó bá tó ọ̀pọ̀lọpọ̀ tó ká lóko ṣe tó bá tu ẹ̀rọ òkùnkùn ìjẹta lára wọn irúgbìn lásán òkùnkùn lásán ló kàn sẹ́kù àwọn kan tó kù bẹ́ẹ̀ lè fẹ́ fẹ́ ìmọ̀ nìbi lọ ìsúmọ̀ nìwọ̀n ẹ̀kú ẹgbẹ́ ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀lù òfin láti fi mẹ́tìmọ́ lónìí hmm. ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀lù òfin pa ilé ìkọ̀mọ́ lónìí kò sí ìtẹ̀lẹ́ mọ́ ẹ́ kọ́tà ń yọ ń gbà táwọn afẹ́fẹ́ bẹ̀rẹ̀ sí sí ní àwa ìgbà àwọn èèyàn ló wọn bára ẹgbẹ́ lọ́sọ̀ ọmọ wọn lọ́kadà kan ẹ bá wọn jọ̀wọ́ rí inú jọ̀wọ́ rí gbé fún mo ní lọ́wọ́ wọn èmi bá tọ́lá tí wọ́n lè dúró dáadáa ẹjọ́ máa ta kọ̀ hàn káàdì lè káàdì máa dùmọ̀dé kàtàǹkà àgùntàn àwọn ọ̀rọ̀ káàdì àwọn ọ̀rọ̀ lórí dáadáa ó ti lọ́nà wà wọ́n yà ẹ̀ dùmọ̀dé tí mo fa ìdí ọlọ́ọ̀kan náà wà ẹni wọ́n ti lè dùmọ̀dé ìdí ọlọ́ọ̀kan tó nínú ẹ̀rọ ìgbà yà wà náà. wọ̀lẹ̀ ti fẹ́ ìdíkèrè bákan náà káàdì tí dìkìrì ọlọ́wọ́ bá dìkìrì ìrántí ọlọ́wọ́ bá káàdì àtúntò pọ̀. Nítorí náà wọ́n sọ̀rọ̀ méjì. Nítorí náà wọ́n bá ìtàǹfẹ̀ mú bí àdúgbò padà náà wò. Káwọn ẹgbẹ́ kásìkò tó mẹ́rin. Àwọn àtàǹfà ń ṣe ìtumọ̀ rẹ̀ lórí ẹ̀kú ìwọ̀n àbúrò. Ẹlòmíì kan sáà gba ìwọ̀n láì. Ó ti sọ di áádà kíkẹ́ ló ń kà ní tí wọ́n tẹ̀kọ́ lórí ìjọba ní olóde wà dákọ̀ lórí. kò fẹ̀mí pamọ́ bí a bá ti rẹ́kọ̀dù kan sínú aha rẹ̀ bá ti sàgbà wà lọ́wọ́ mi. àwọn èyí tí mo kọ fún wọn yìí àwọn àtàwọn ẹ̀ka àwọn ọdún rẹ̀ yóò máa ní àánú yóò máa ní ọ̀lọ́wọ́ tó máa tẹ́tí wà tó yóò ta kókó burú tí ó bá wọ́n sáàdì àdúrà dáadáa èèyàn ní síkí nìyí ọ́ ta kókó burú ọ́ ti gbìyànjú bóò lọ ọ́ ti sáàmù kókó pákírù gbogbo tí wọ́n sọ̀rọ̀ ọdún lòsì ọbẹ̀ jìnà sí torí pé bó sì bá pọ̀ ojú ọba tó nìyí ọ́ lè pa kókó burú fún yàn ọ̀nà owó lòsì abínibẹ́ pọ̀ ọgbọ́n bí ó múra sí iṣẹ́ owó ọ̀gbìn èyí kọ́ máa tọrọ owó kí. wọ́n mọ̀ sí mo ká mọ̀ sí àwọn àtàrí wọn yẹn kó sì pàtàkì púpọ̀ ká máa pọ̀ ní àwọn dékè àtàrí sọ́dà ọ̀dọ́ sáà àwọn sọ́dà dáadáa wọ́n ní sọ ọ̀dọ́ àwọn ìyá àti àwọn ìrọ̀lẹ́jọ́ dáadáa náà àwọn sọ́dà dáadáa. والمخارج والعلوم kami akan blok blok nuri jadi ini sih kalau kau as sepuluh nikah kamu kiri aku baru dua aku baru lalu apalagi saya juga dulu dulu kau apa tuh mas dua àwọn sọ yìí kó bá lóde wa àwọn sọ yìí kó bá lóde wa ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ òun ti yàtọ̀ lórí ìyàmọ́ lónìí friend yẹn rí close friend bí wọ́n bá fẹ́ ní ọ̀rẹ́ tó fẹ́ ọ̀rẹ́ ní ọ̀rẹ́ ó lọ ẹ̀dá dáa ní o bí wọ́n bá fẹ́ yọ fún ọ̀rọ̀ gíga orí àná ọ̀rọ̀ ti kọ́ ọ̀rẹ́ la fẹ́ sọ àlùmọ́rí aláàbí ni kọ́ lónìí kọ̀ǹpánì ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ìkó lòlù irú iṣẹ́ tí wọ́n ń ṣe ní fóònù yìí ó gbọ́dọ̀ kà fún ọ̀rẹ́ wa o nígbà tó ń ṣe jù lọ. ẹni tí òní kan ńlá tó ń bá sí ilé ìwé ìdè fóònù bẹ́ẹ̀ ní ìdè náà wọ́. Ìjọba ìta ìdè tó ọdún ọdún àwọn àgbàpọ̀ ìdílé tó ìdè bí ọlọ́bẹ̀. Ẹgbẹ́ fóònù yìí náà ìyẹn ni wọ́n kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ fún ọ̀tọ̀ ìdílọ́gbà wa fáyìn ìrí àgbẹ̀ wa ni kí wọ́n. bọ̀sùn ọ̀rọ̀ bá wọlé sáà sọ pé wọ́n ní wọn lẹ́gbẹ̀ẹ́ gbàdé àti ìfún alówó rẹ̀ pọ̀. wọ́n fẹ́ lẹ́yìn rẹ̀ wọ́n máa kọ́ sáà ní gbèsè. àwọn ìkan bẹ̀rẹ̀ tọkọ mọ́ àwọn kan wà lórí ọgbẹ́gbẹ́ àgbáyọ̀gbọ́n ṣe mọ́ Facebook náà ni àwọn ìkan wà sí ẹgbẹ́ kọkànlélọ́kọ̀ fọ́lọ̀ wọn ni wọ́n máa bí akọ wọ́n ti gbé ní ọlá بيوتهم العربية غير الأساسية بها انتهى من الجنون هو موت لأنه بيجوز فيه ولا ولا ولا ولا ولا ولا bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àwọn àpapọ̀ kan náà bá tún náà kálukú wọn wọ́n ní wàpá kiri fún ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbọ́ àbẹ́yẹ rẹ̀ yìí ojú lọ́nu agbọ́dún ló tún lọ́wọ́ ní kọ́kùn-ún wọ́n àti bùrẹ́sọ̀ láwọn bẹ́ẹ̀ lọ́dún àwọn ẹlòmí ò kò ju kó ẹlòmí ẹgbẹ́ àwọn ẹ̀ka wọlé fóònù ẹ̀mí kò kọ́lọ́wà ẹ̀ mírí ní mọ̀tìmọ́ àwọn àlùkù náà bísíẹ̀sì ní àwọn alágbàpọ̀ tí ó mọ̀ tí ká máa wó olùkàlùkù ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bá sọ̀rọ̀ wà lẹ́gàn kò kiri ó bá ti kò gbọ́. àwọn kan lè ní fún ẹni tí wọ́n ti dán fún wa dé mọ̀. Jọ̀wọ́rù ní sọ ìgbìnà. Ọ̀rẹ́ wa olùkóòmù, olùkóòmù wa ní bóòlù báyìí. Bọ̀ kí ni tábà ní àwọn ọmọ gbáwò ní olùkóòmù? Sọ́kọ́ ọ̀tá fún ọ̀rọ̀ ọ̀lá. Kúrẹ́sọ́ kúrẹ́sọ́ pé ilé wọn ní ìwà rẹ̀ kúrẹ́sọ́ láwọ́ wọn níbẹ̀. Ṣé ìtọ́kọ́ ń bì nínú tí wọ́n ní Dr. Sọ́ọ́ àwọn ọmọ ẹni gbogbo àwọn máa gba lóde ẹ̀ irọ́ èyí ò ní ti ọlọ́run tó bá tẹ̀lé eré ìṣẹ́jú máa wọn fi gbé lọ àtẹ́lé bímọ lè dúró. fáwọn àwọn àwọn ayé ní ọkọ̀ ìdúró ń lọ lọ kí kí dábàá ìwà bẹ̀rẹ̀ sẹ́yìn wọn kò dé àbí kí ilẹ̀ wa ń lò ilẹ̀ tó ní bátìrì òòrùn ìgbà tó tó lọ á ilẹ̀ ìdá ẹ̀ dáàbò lọ dáàbò lọ ìgbà tàn ẹja ti ara dà lọ́wọ́ ìṣòro lọ́pọ̀ ọ̀nà èyí jẹ́ kó wa lọ. kò sí àwọn nǹkan tí àbíkàgbà kó wà lọ́síà mídíà tí òṣèlú gbúgbẹ́ rẹ̀ ó ní àwọn akọ́kànlá àfà ojú làwọn ẹ̀sìn ń bọ́ àwọn akọ́kànlá àfà wọ́n ṣe àwọn kékeré àwọn ọmọ àbá láti ìgbà tó ti ń lo sọ́tàláìtì ìgbà àfà ti dìde ní àhàlà àwọn sọ́tàláìtì wọ́n sọ ń ọ̀dẹ̀dẹ̀ wọ̀ àwọn àfa mi sọ mí lára àfa sún nàná àwọn tó ti sọ yóò náà wọ́n rí bí wọ́n rí àà ìtò gbàyè fúnjẹ ló wà láyé dáadáa tó dáadáa bẹ̀ o àmọ́ dáadáa tó wà mẹ́ ètò ìyá gbẹgbẹ bọ́dà kan fara bí bọ́dà ìgbàlá onífàlà ń sọ́kùnrin ààrẹ ọ̀nà òkúta ọ̀nà òkúta ń yẹ̀rí òṣìṣẹ́ ìjàpá ti lè lé lórí àwọn ọmọ bó wá lórí ìgbélé ibú mo lé ó sì lé ibú ó ní dájú ó ní káwọn lọ́dọ̀ ẹ̀ sún náà ni àwọn ọmọ ìtẹ̀ níbi ni tó bá ti wọ tó bá gbé àwọn ìmọ̀ pé ara ẹ̀ áfíríkà máa dìgbà lẹ́sẹ̀ ẹnu ẹ̀sìn yóò bá ti kú láà tí mo yóò bá ní àbí mo yí bó fún ọba wọn tó bá ti wọ tó bá gbé àdìgbà wọn gbá wọn káwọn wọ́ọ̀dù ó wọ́n dáadé àwọn àti kẹ́lẹ́dì àwọn ọmọ àti ó wà wọlé sí àjọ ìgbà wọn ní ìlú tó ẹ̀ jáde làwọn ọmọ kọ́kọ́ jágbó tó jáde ẹwọ́ bẹ́ẹ̀ náà lọ́pọ̀ wà lórí lábẹ́ yàtà máa rà so àwọn ọ̀sán wọ̀nyí táwọn afá owó nígbà yẹn àwọn yà ẹ má sílé ọ̀fà wọn yọ bí ipò mi yẹn ni ẹ má sílé ọ̀fà wọn yọ kò tẹ̀ sílé ọ̀wọ́ nìyí kò sí sílé ọ̀wọ́ nìyí gbogbo gbogbo ayé wa pátápátá ojú fi fóònù. mo fẹ́ mo bá dé báńkì lọ́lẹ́ gbòó gan ní mọ̀wọ́ bí kí ló ti ọ́ ayé òun ń gbé ọlọ́lẹ́ bábọ́ ọ̀tẹ́ lọ báńkì ọ̀tẹ́ lọ gbòó ẹ̀rẹ̀ kan tẹ́lá bẹ̀rẹ̀ yóò fẹ́ gbà ọ̀rẹ́ gbà àìkà òun tó fóònù yìí ó ti dájú pé àwọn ìwé orí ti ní ó ti ní ẹlẹ́kọ̀ọ́ ọdún áàpù ní ìrẹ́ra ní eléèlò transfer àwọn ọdẹ náírà. wọ́n ti sọ ìkòkò mẹ́rin sọ̀wárí ká gbìyànjú ara wa pé láti ìgbìyànjú ọmọ ìgbà fẹ́rẹ̀ ọ̀nà méjì ní ẹgbẹ́ àbẹ̀bí àwọn ọ̀nà méjì ni ó àtàbù sẹ̀rí ẹ̀hẹ́ wà àtàbù mẹ́rin àjẹ́bẹ̀rẹ̀ olórí ibu olórí lórí o ìwé wọn fẹ́ rìn bẹ́ẹ̀ ẹlẹ́kùnrin òkùnkùn nípò ó tún mọ ara rẹ o ìlú rẹ fọlọ wà àbí wọn kéde ṣé fọlọ wà náà kéde fọlọ wà pọ fáǹsì láàbò ní àbí wọn kéde ọmọ àwọn tó ń fọlọ aláàbàtò wà ní wọn lẹ́tọ́ àbúrò àti ìfàgbé kẹfà sábẹ́ bọ́ọ̀lù tó ń wọ́n bí wọn kò fọlọ àwọn ibi láyé bí nù rẹ dóòlù àyìn bọ́ọ̀lù gbogbo gbogbo gbogbo gbogbo àtàkùn ní ọ̀sọ̀kùn ní ìlú. àwọn ẹlẹ́sẹ̀lá àwọn ẹ̀fọ́sà àgbẹ̀fẹ̀ àgbẹ̀fẹ̀ ọ̀sọ̀kùn tàbí àwọn tó níta lọ sí àtijọ́ tó ẹ̀rẹ̀ mọ́ ya àwọn sọ̀rọ̀ ẹ̀ títà níbi à fóònù yára rí ní ẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ẹni tó ń tan yàgò pa yàgò méjì náà òbí. ẹni tó dáwọ́ sí ní gan òbí ẹ̀ sí mọ́. ẹja jẹ ẹnu alógún o ẹja jẹ ẹnu alógún o lára àwọn ẹsẹ máa ń gbé àwọn lè fà á títí ọlọ́ọ̀ ìfẹ́ sí ọlọ́ọ̀ tí ó fi kẹ́kẹ́ lọ wa ìyá mọ̀ lẹ́yìn ìyá mọ̀ lẹ́yìn mọ́ sáwọn àti mọ́ sáwọn àkíyèsí ìwò níjọba bá ti fi àmì léwu ọkàn wúra rẹ tọ́jú tọ́jú ara rẹ lọ́jọ́ àkíyèsí ara rẹ lédèrè. bóyá kò bóyá tó tó tó tó pàtẹ́kẹ́ rẹ bóyá kò sí lónìí o tó bá ti fi àmì léwu lónìí tó bá dúnà àwọn ọjọ́ kejì kó wá jí kó wá wọ fèèrè tó bá jẹ́ kejì mọ́tò fi àmì léwu. وأول وظيفي ذلك يقول ليه راحة القلب من الدنيا أما بدنا نرجع أختي بقى بقى كفية كده في إلى الدنيا أختي بقى بقى الحمد لله أول الدنيا نقول نوا أكيد أما فارد كده من ذيك من ذيك ما فيه من شعر وسوق قاصد ولا كبوتي أو من ذيك ولا الله ولا كبوتي káàkiri kẹta wẹ àwọn ọmọ wa ẹ ẹ lọ wọn yọ yìí mọ bí wọn rí wọn bá wà bí wọn dàgbà pé èké jí rẹ ní ọjọ́ ìgbà wà fún ọ̀rọ̀ àti ẹ̀jẹ̀ ẹ ẹ wọn ní ìgbà tó ń bẹ ẹbí kéde ní ìwọ́n tó wọ́n wọ́n fọ́ fọ́ ṣé wo ọ̀rọ̀ ìgbà àìsàn níjọ́ kejì ẹ mọ̀ títà rẹ̀ fún ìgbàgbọ́ lọ́wọ́ náà bá rẹ̀. Àlàáfíà ò àlàáfíà ò tàbí ìgbàgbọ́ lọ́wọ́ àlá ẹ̀. Àlàáfíà ro olókùn nítorí. Àlàáfíà tí èmi ìdájọ́ àánú náà ti lónìí. Àlàáfíà ó ti fẹ́ di pé ó ti fẹ́ di oko lásán. Ó ti fẹ́ di oko lásán. Bí ìlà ó ti di oko lásán àwọn èèyàn. Àwọn ìpàkẹ́ ti tàbí àti lásán àwọn àdá lónìí. Ìjáde Khadija Khadija rẹ̀ ó kọ lásán rẹ̀ ní Islam ọ̀rẹ́ Muslim ìtàmì ẹ̀ka ni ẹ̀ ní ilé àpẹẹrẹ Islam lára rẹ̀. Bẹ́ẹ̀ni Sàràbí àtẹ̀lé náà ẹni lásán rẹ̀ mùsùlùmí Sàràbí àtẹ̀lé náà. Tó ní àwọn kata ní ìmọ̀ àti tí kì í kí mọ́ni wọn ṣẹlẹ̀ àgbà yàtọ̀ wọn lè wọ́n ti fẹ́ bí ìdùnnú àti ìwọ̀n ọ̀nà àwọn àwùjọ ọlọ́run àti ọ̀pá sọ̀rọ̀ lóru àwọn ìfúnra rẹ̀ tó ó máa ń ta sọ̀rọ̀ sí sí ìjọba àbá àtẹ̀tẹ̀ ìjọba ó ń gbé dáadáa lọ́wọ́ àwọn ẹlẹ́kùn nígbà náà lè lọ sọ̀rọ̀ ìgbà tó bá wù ú ó lè ní ọ̀gbẹ́ ìlú àwọn ọ̀rọ̀ tó ti ọ̀rọ̀ tó ti ní wá sí ọ̀rọ̀ tó ti ní wá sí àwọn ìfúnra yóò tún ṣe ní wá sí àníjẹ́ àlùmọ̀ nǹkan dáadáa sọ́kọ̀lọ́kọ̀ wa àwọn kan tó ìjà ń dáadáa lọ́wọ́ wọn nù bá bábọ́dà tó lórí ẹni máa dá òkú rẹ̀ bábọ́dà ìdúgbò ìjà tó lọ́wọ́ ti fẹ́ tó wò sí ìlú bẹ́ẹ̀ dá òkú rẹ̀ bẹ́ẹ̀ tó ọmọ yára ní alùpùpù náà sọ pẹ̀ èyí wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ mọ̀ àdúrà ọlọ́ níta mọ̀ àdúrà ọlọ́ wọ́n ṣàdéjúmọ́ ni wọ́n lọ ìgbà tó ṣàdúrà yẹ ká máa ti jẹ́ tọ̀ àwọn kò صلى الله على نبينا محمد وعلى